ta ló ń pè di gardener di gardener ìpè ayé ni kí o jẹ má má jẹ tọ̀run. no wonder tómi ò fi yọ ìwọ ló ń wéṣọ omi tó ń fomi wá fọrọ àgì àbí anyway mo ń dáàdi ẹ wà omi ò yọ ọmọkúlọ pọ́ǹpẹ́ fún mi etí ẹ̀ fọ́ ni wọ́n kọ́ mo bá sọ̀rọ̀ ni mo ní mo dáàdi ẹ wà. Olúmídé ṣọ́ọ̀rọ̀ ẹ̀ ò kò jẹ́ kó rí ẹ̀ pé torí òun mọ ibi tọ́wà kó tó wá máa bí mi ní jam question. kémi jẹ́ kó rí mi pé lẹ́nu ẹ kí n jẹ́ kó rí tèmi pé you must be very very stupid. you must be very very mad. Ah! Uh, kí ni. wọ́n àwọn ẹtí bá ń kú ọmọ mi tó wáyé wọ́n ilé bá ń ga jù ẹ lọ o wọ́n yẹn bá mi sọ̀rọ̀ lọ. ayé ti gbà á gan o ti di kí màá tẹ̀ gàbí mo sọ̀rọ̀ fún mi lẹ́sìn padà láàrú kẹ̀ fi aṣọ rẹ̀ náà right away kó lọ pọ̀ ọmọ mi fún mi kó ọmọ fẹ́ lo omi lọ sí sẹ́ẹ̀ bàbá ẹ̀ gbàtà ti rí bàbá ẹ̀ yẹn leave that rag and go and pump water for me now. tí o bá fọ́ lójú tí o bá la ojú ẹ̀ dáadáa wàá rí nínú compound nonsense. ẹ̀mí eh. you dey bless you dey mad for the following time you dey for. olumide. Uh-huh. but please give me like 20 minutes I'll get back to you all right ẹ ṣe. àwọn mẹ́fìtì I want it, sir. Yeah. At the last week nothing. Pay me. Pay loan to wà available fún wa ń sìn in fact a need more than 200 million naira ìpè àmàrí sà. padà ọlọ́run jàre <laughs> ọlọ́run jẹ́ arírú ẹ̀ mọ́ Ah, sà àpadà sí burúkú ọlọ́run ní jẹ́ àrímọ́ láéláé àmín ní agbára ọlọ́run ọkọ wa ò ní wà wá sẹ́yìn ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rí nǹkan tó máa máa mú wa wá lóun káàkiri mọ́ àtọ́. àmì o ọlọ́run dẹ̀ ní jẹ́ ká gba stọ́kìpà tó máa jà wá lólè náà mọ́ sá. di méjì wo táwọn stọ́kìpà yẹn sábàbí ni o hmm. mo ti mọ ibi tọ́rọ̀ ti ṣẹlẹ̀ hmm, kọ́lọ́n ṣe àdáríjì gbogbo wa. àmì o ọlọ́run àdáríjì wa sá. Hmm. a ní lè ṣe mí ti yàn lé ni bí a ká sọ di Monday no problem sir. sotugbọ all right sir. Only my lunch here. thank you sir. kó lọ enjoy weekend ẹ. you too sir. all right o. yes. okay. hey àṣírí. bọ́dá mi. ava. ẹ dẹ̀ ṣọ́ pé ẹ ti máa ṣe ìyàwó ṣá. kí ló mean you understand. èmi náà understand torí lẹ́yìn tẹ́ ẹ̀ rẹ́rìn tẹ́ ẹ̀ rẹ́rìn sórí screen fóònù yìí bí ìgbà tọmọ yahoo bá cash out yìí. máa wò ní tiẹ̀ ògbó yẹ ṣá máa wò ìyàwó kọ́ ìyá máa hàn. ó jẹ́ ẹ̀sán kan tó bá ṣẹlẹ̀ fáwọn akalẹ̀ cut ten percent gbélé tó ń ṣe yìí kò yé mi o. ọmọ ó tún ti zẹ̀ àṣírí wọn. irú ẹ̀. that's true Shaya. very right but ó yẹ kó mọ̀ ń pè mí ò really judge èèyàn bẹ́ẹ̀ yẹn especially tó bá jẹ́yàn tí mi ò súnmọ́ dáadáa. èmi náà kì í judge. ni wọ́n kì ó máa máa judge èèyàn kan. no no no no i don't judge i don't mm. i don't do that mm. i don't join the meal. Mm -hmm. change seat wa. no no no no no kò sí problem now kí ló dé change. mi ò fẹ́ wàhálà mo mọ̀ nǹkan tí mo sọ jẹ́ ká change seat wa. <laughs> Um, toriola kò sí wàhálà kankan yeah mo mọ̀ pé torí olúmídé ló ṣe ní ká change seat yeah don't be surprised sori olúmídé tó ń wò yìí is my childhood friend up to date yes ṣọwárí gbogbo iṣẹ́ tí mò ń jẹ́ kiri láti joy tí mò ń wá tí mò ń lọ ẹni tó fi ṣẹ́ ràn mí rè ó kò jẹ́ pé. ó kò jẹ́ pé kí ni kí ló ń sọnà tó ń dùn ẹ lẹ́nu ah tẹ̀lé mi ìka èèyàn ni ẹ o ò níwà tó dáa betrayal ni ẹ ọlọ́run àdẹ́bàmí dà fún ẹ ní. bọ̀dá mi um, ẹ jọ ṣé torí nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn nínú ṣe ń bí yín lẹ ṣe torí ẹ̀ sọ pé ẹ̀ jẹ́ ọlẹ́kùn jẹ́lẹ̀ tó bá yẹ pé torí ẹ̀ ni for your information inú máa bí yín jù bẹ́ẹ̀ yẹn lọ because nǹkan tẹ̀sán yẹn kò sì lè work ẹ̀ lè fẹ́ torí ọlá o. are you well are you well are you in your right senses ọmọ yẹn bá mi sọ̀rọ̀ who are you to tell me anything mo lè fẹ́ anything mi lè fẹ́. because i'm your sister. you suddenly lost your manners o tó sọ àjọsọ anything mo lè fẹ́ fún mi are you well àyè máa ti gba ẹ gan What sense of being rude? Why? sister. we're bá mi sọ̀rọ̀ now. Have you lost your manners? Yes. Hmm. ló dé kí ló ṣẹlẹ̀? Can you imagine? Mo mẹ́ má dá wọn lóhùn. Mo sọ fún pé nǹkan tó fẹ́ ṣe ò lè work kò possible. Wọ́n not ń pariwo lé lórí. Èmi ń So who are you to tell your elder brother? pé nǹkan kan ló fẹ́ ṣe kò possible kò lè ṣe ṣọjọ́ ọmọ ọwọ́ ni àbí kò gbọ́n tó láti mọ nǹkan tó fẹ́ ṣe nígbà míì wọ́n kàn máa wà rude sẹ́gbọ̀n ẹ̀ ṣáà unnecessary. ẹ eh? báwo ló ṣe máa fẹ́ ṣe nǹkan tó máa ní pé kò possible. mọ́mí ẹ dey calm down ẹ tẹ ẹ jẹ́ kí n explain ẹ jẹ́ kí n sọ nǹkan tó ń sọ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn nísìnyí pé ta ni ẹni tó sọ pé àwọn fẹ́ tí mo ní kò possible. ẹni tó bá wù ló lè fẹ́ ẹni tó bá wù ló fẹ́ ẹni yòówù tó bá wù òun ló lè fẹ́ kí ló ń tí ò lè fẹ́ ẹni tó bá wù ẹ ṣe ìwọ tí wàá bá mọkọ wá lè máa sọ pé ó ti kéré jù bẹ́ẹ̀ ni ṣé máa sọ pé ó ti kéré wọn kékeré wọn máa sọ fún ẹ pé kò possible how would you feel. I don't know. tọ́lá kì í fọ̀rọ̀ ọ̀rọ̀ ayé wò ẹ̀kọ́ ẹni tó bá wù ló lè fẹ́ tàbí wọn wá fẹ́ jù náà di ẹjẹ́ pé politician ni àárín wọn ló wà ṣéṣe ìgbìmọ̀ tó ń fojoojúmọ́ ṣe nìyẹn èmi ti pèpè ara mi mo ti mọ̀ pé ní ìkan náà àwọn ọmọ politicians yẹn ló máa mú wálé ló máa pè yàwó àgúláàgù tẹ̀tẹ̀ ó wà òkè. kò jẹ́ iṣẹ́ ọmọ politician ẹni tí mo fẹ́ fẹ́ torí ọlá mo fẹ́ fẹ́ dẹ̀ ń dẹ̀ sound ó sound very very rude. course same torí ọlá náà mo Ghana that privilegiation. torí ọmọ ọlọ́gbà. Ghana please Ghana. ṣé ìṣe bí wọ́n ṣe pé fún ẹ àbí wọ́n fi ẹ́ sàṣìbí tí mi lọ́yẹ̀ ọ̀ so ní adúrú gbogbo obìnrin tó wà láyé ní ojoojúmọ́ tó ń jáde àti ibi tó ti ń ṣe politics ó rí ọmọ èèyàn rẹ kankan mú ọmọ tó ń gbálẹ̀ compound wa tó ń bá wọn ìyá ẹ̀ wa fọṣọ and all ìyẹn ló ló fẹ́fẹ́. mọ́mí ìyá iná. torí tó bá ti sọ̀rọ̀ lọ sórí tí mo bá súnmọ́ ẹ bó ṣe ga tó yẹ wàá wálẹ̀ tí bá wá ìfọ́tí fún ẹ èpè ni àbá ṣe ká àṣàṣì ni ká pè ní àbẹ́pẹ́ sórí ẹ burú ni ṣé ọmọ tó ń ṣe mọ́ ni tó bá you are sleeping please just wake up just wake up to reality. Ah, wọ́n bá ṣe sanwó dédé ẹ̀sán bẹ́ẹ̀ pé nǹkan rẹ̀ ló fẹ́ sọ nǹkan gidi ló fẹ́ sọ yes it's not possible kò possible lájẹ́lájẹ́ kò possible òun ló tún sọ fún ẹ tó bá try ẹ̀ wá tó bá tó bá dọ̀ wá jọ tán bẹ́ẹ̀ ni màá jẹ́ kó mọ̀ pé mi ni mo bí ẹ bó ṣe bó ṣe rò pé tó yìí náà ni màá ti jẹ́ wálẹ̀ I will give you some foolish amúnisìsọ ọmọ ọ̀ra nù tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ ọmọ torí ọláyìn kò lè possible mo fẹ́ kó rí fín kó jẹ́ kó máa mọ̀ wípé sẹ̀ kò lè possible. kò tiẹ̀ possible. it cannot work. kò possible. bẹ́ẹ̀ ló dẹ̀ sọ dẹ̀ sọ bí mo jẹ́ mo rò pé mo rò pé bóyá èèyàn kan tí mo mọ̀ ni mo ẹran ló sọ̀rọ̀ ẹ̀ ló dẹ̀ sọ bí ọmọ èèyàn. rí fín kò tún tó fẹ́ ṣe é ṣe kọ́ ọ̀ bí ẹrẹ kó fọwọ́ kàn bẹ́ẹ̀ ni mo sọ ọ̀ bí ẹrẹ. Mm-hmm kò possible. ó sọ̀rọ̀ ni. kí ni mo fẹ́ sọ òun náà kì í ṣọmọ kékeré mọ́ a máa ní kó má ṣe nǹkan tó bá wà nínú ẹ ni ah, gbà mí àmọ́ bí tó ti lọ yẹn kan yìí ga ah. mi ì dé fẹ́ ká máa kóra wa sí wàhálà ó dá mi lójú tí mo mọ̀ ní pé tí olúmọ chief bá gbọ́ ara ẹ̀sẹ̀ ìyàwó ò lè gbà láyé eh, má jẹ́ kó dẹrù wá síta. ẹni tí mò ń rò gan-an ló sọ yìí ọmọ ìyá tún ní tàbí ọmọ ọjọ́ mẹ́jọ ni àgbà hmm. pé lóòótọ́ ti chief ò tiẹ̀ lẹ̀ àmọ́ nǹkan tó ń ya èmi lẹ́nu ni pé ọ̀tá lòun àtọ́lùmọ̀ dé yìí ibi tí ìfẹ́ wọn ti bẹ̀rẹ̀ lójijì ni ò tiẹ̀ wá yé mi lóòótọ́ ni pé olúmídé máa ń kanra mọ́ mi tẹ́lẹ̀ àmọ́ létà on ni mo mọ̀ wípé ó nífẹ̀ẹ́ mi kò kọ́ mọ bó ṣe máa sọ ni. lè máa bá mi deliver àwọn ọjà yẹn because àwọn customers béèrè ó dẹ̀ máa dùn mọ́ mi ní tẹ́ bá lè tètè bá mi deliver yẹn eh, no problem gbà yẹn ọ̀rọ̀ ẹ ajá wa o. Um, ma mo ní kí wọ́n confam bóyá owó tí kan náà customer transfer bí ó ti wọlé. oh okay Okay. Um, Kẹ́mi Adéríbigbé two hundred thousand. Bẹ́ẹ̀ni ma. Ó ti wọlé. Okay ma. àwa nìkan la máa supply gbogbo Niger state ń sìn. bẹ́ẹ̀ni sá. oh that's a good thing. So, ah news to mú wá inú mi dùn sí gan-an olúwa ṣeun mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn náà. ọlọ́run ló lọ́pẹ́ sá. èmi náà sọ bẹ́ẹ̀ náà ọlọ́run ló ní gbogbo ọpẹ́ ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwọ ló ní sábàbí o ọpẹ́lọpẹ́ ẹ̀ ah tó bá yẹ pé ẹlòmíì ni pẹ̀lú bí nǹkan ṣe ń rí rúdurùdu nígbà yẹn ah àti fi mílẹ̀ àti lọ. lóòótọ́ ni sá ṣùgbọ́n ẹ̀yin àgbàlagbà náà lè sọ pé ẹyẹ ló ní bonile jẹ kó bonile mu kó dọjọ́ kó nílé kó wá yẹrí sá. òótọ́ ni ṣùgbọ́n òun péré ẹlẹ́yẹlé nìyẹn o àbí <laughs> bóyá kí n dẹ̀kú wá ẹyẹlé morúkọ ẹ kó máa jẹ́ ẹyẹlé di méjì tàbí dèjì. ìyẹn náà dá sá. <laughs> thank you sir. all right ìyẹn náà dá sá. thank you so much. Yeah, sà. pẹ̀lẹ́ kí láwọn máa ṣe sórí ẹ yìí báyìí. <laughs> mo kàn ní kí n ta plot díẹ̀ mẹ́rin sà. tó ta plot <laughs> sweet boy sweet boy. As long as I live and there is breath inside of me, I will treasure you, my love. When a man loves a woman. Can't keep his mind on nothing else. I will treasure you, my Lord. As long as I live and there is breath inside of me, I will treasure you, my Lord. orí ẹ ti dàrú sórí pé wọn ò kọ́ e, ẹ ìwọ fúnra náà ò tún kọ́ra ẹ e. ó dẹ̀ máa padà kóyà jẹ́ torí orí burúkú àti òṣì ni mi ò ṣe gbọ́mọ ọ̀dọ̀ ṣé ó rọ̀wọ̀n dẹ́nu lé mi ni nítorí orí burúkú yìí ni mi ò ṣe gbọ́mọ ọ̀dọ̀ nítorí òṣì mi ò ṣe ń jẹ́kẹ́ níbọ̀dí bá mi dábọ́ kó bá mi dáná fáwọn ọmọ mi àtọkọ mi torí kí n tó kú òlé ṣé ọ̀rí bọ́ oúnjẹ abẹ nìyẹn oúnjẹ nìyẹn gbogbo ẹ̀ e ni mo ti sè sínú kúlà kí wọ́n ní ti tiẹ̀ tó ṣe noodles òun wọ́n náà tó máa gbà wọlé sí lára olórí burúkú ọmọ ọ̀dọ́ kírun òun wọ́n ọ̀nà tó máa gbà wọlé sọ́kọ̀ dàbí màá fi já lójú lé àbí màá fi já òkú òun òkú òun yàndágọ̀ òkú òun yàndágọ̀ ètò ìṣẹ̀ṣẹ̀ pé pé dídá sókè ẹgbẹ́ kan fún gbọ́ ẹ lásán ni tọ́wọ́ ẹ sókè my friend ó yá bọ́ sí ibà kúlẹ̀ síbí bá tẹ̀ kíkí ní kò kúlẹ̀ sókè sórí kí ló ń sọ ní kíchìn mi. What are you doing in my kitchen? What are you doing in my kitchen? Wọ́n ní kò fògùn sóúnjẹ fún mi. Wọ́n ní kò fògùn sóúnjẹ fún mi. Wọ́n ní kò fògùn sóúnjẹ fún mi. Wàá jẹ́wọ́ fún mi lẹ́yìn. Tòró máa ní ìdí tí ò bá ní ìdí kan pàtàkì. O ò ní dédé kó ṣì máa bọ̀ bí kan noodles òṣì wọn. Màá fọ̀bẹ pa ẹ̀ mi. Kí ni kí ni bọ́dọ̀ lórí kúkú mo rò pé lórí burúkú ọmọ yẹn ah, olùsí ọmọ játijàti ayé ayé àwọn tó ní ẹ máa ọ máa rí gẹgẹgẹgẹ ìwọ olùsí ọmọ ọmọ padà bọ sọ ọmọ àtàwọn ta ni ìwọ àtàwọn má má dì mí lọ́wọ́ bú jàre kó fi mí lọ́wọ́ sílẹ̀ ìwọ àtàwọn ta ni ẹ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ni ọmọ yìí ní kẹbẹ̀ ọmọ yìí ní kẹbẹ̀ kí ló ṣe nu kíchìn ni oníjà fáwọn tó ní olùsí ah, ọmọ idiot kí ló tún ẹ má bínú ẹ má bínú ẹ má bínú. kí ni kí n má bínú lé lórí ó ṣe béèrè lọ́wọ́ ọmọ ẹ pé kí lọ́mọ ẹ ṣe ó ṣe béèrè lọ́wọ́ ẹ pé kí ló ṣe ọmọ òṣì iṣẹ́ lọ́wọ́ kíchìn mi lọ ṣá mo kàn bá bẹ̀ tó tẹ́sẹ̀ lẹ́sẹ̀ olùṣèlú náà ṣe bí ìyàwó ó dẹ̀ fọwọ́ nu kíchìn. àbòdì kí ló wà lọ́ọ́ ṣe nu kíchìn yẹn. dókítà ti bá yẹ bẹ̀ kí ló wà ní wọnú kíchìn yẹn. èmi ni mo ní kó bá mi ṣe nínú ìṣù àdúrà jáde lọ èmi ní kó bá mi ṣe nínú ìṣù àdúrà kí ló wà nínú ìṣù èmi ló bá sọ̀rọ̀ èmi ló bá ooo èmi ló bá sọ̀rọ̀ o ti àwọn ti da o ti set ẹni lọ set o ti plum set o ti set mọ́mi o ti set. àwọn ti set mọ́mi o ti set mo rò pé mo rò mo rò pé ní òkú. Ah, mo ti bẹ̀ yín. Ah, mo ti bẹ̀ kíní ó ṣe kíní mo bá sọ̀rọ̀ ó ń japa ó ń japa ó ń japa mọ́nu irú ẹ̀rí fi òṣìwò nìyẹn ah mo bá sọ̀rọ̀ tó tó tó ṣe gọ́lọ́gọ́lọ́ kálọ̀mọ̀ mi ni á ti ẹ̀dùn ó bẹ̀ bá mi bẹ̀bẹ̀ àbọ̀dí eléyìí ọ̀ níbo lọ́jà. tó bá gbá etí ẹ̀ tó bá sọ̀rọ̀ níbo lọ́jà tó bá gbá etí ẹ̀. má wọrí má lọ àlọ́ tiẹ̀ àlọ́ tiẹ̀ àbọ̀ tèmi bó ṣe wà ní ebi ọ̀pẹ́ ebi ọ̀pẹ́ wà wọlé ta ló máa bẹ̀rẹ̀. tó bá kó lọ́wọ́ fún mi bẹ́ẹ̀ ni máa lọ sí tó máa ṣe ebi ọ̀pẹ́ ebi ọ̀pẹ́ wà ọmọ mi ní kí n bá wọlé ọmọ mi ní kí n bá wọlé sílẹ̀kùn sílẹ̀kùn bá kọ́ sílẹ̀ kí ló bá ṣe sílẹ̀kùn yẹ fún mi ní kọ́fẹ́ sílẹ̀. ẹ jẹ́ kó la inú mi lọ́wọ́ ni kò ní ká pa àwọn èèyàn bàbá bàtà yìí. kí ni. bàbá ẹ ló ráyè ká jẹ́ pé èmi ni màá fi ẹlẹ̀ kọ́nù ẹ dáadáa kí n tó bẹ̀ bẹ̀bẹ̀ àyè gba ìkùlọ̀ ọ̀dọ̀ ẹ tán ó wá nípa lọ́ọ̀yà bí ìrà ṣé bí ilé ojú náà ti bí ẹ kí ló tó wà lójú rárá látìgbà tí mo ti wà nínú ilé yìí sọ́ọ́rí mi tí mo wọnú ilé wọn rárá bàbá èrè kò kọjá ìyá rẹ̀ lọ́dọ̀ wọn ìwọ wá wọnú kíchìn wọn lọ bí kíyàn wọnú yàrá wọn lọ ni. Ah! ó kọjá ìyá rẹ̀. ó kọjá ìyá ẹ̀ gidi gan ni ó tún tara ẹ̀ lọ́pọ̀ pàápàá torí láwọn àdójútì ni o kí ló ń ṣe náà èmi rò kó tiẹ̀ ti jáde lọ ni mi mọ̀ kọ́dọ̀ òun ló wọ̀ lọ́mbẹ yẹn ìlú tí wọn ti fẹ́ ló ti ń dárin ta ló fẹ́ bẹ́ẹ̀ gbé dáhùn wo ṣúra rẹ̀ gidigidi wọn bí mo ṣe sọ fún ẹ̀yẹ o ṣúra rẹ̀ gidigidi wọn bí mo ṣe sọ fún ẹ̀yẹ o ah má kọjá yẹ èmi ò ní kó má lọ́kọ ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé ọkọ burúkú ṣe fẹ́ o àná burúkú ò ṣe é ní rárá. ẹ má bínú ṣáà má dojú tì wá má dojú tì wá o torí ọlọ́run. Ah! dáàdì ṣe rí nǹkan tí mọ́mí sọ lẹ́ǹkan yẹn wọn ò sòótọ́ fún yín o she was not being truthful about it. Ah, ah. bẹ́ẹ̀ ṣé bó sọ pé ó lọ fún. kò lọ fún anything kò lọ fún kankan ó bínú kẹ́rù jáde kúrò nínú ilé ni. yes kí dẹ̀ ló ṣẹlẹ̀ mọ́mí ní àwọn ká torí ọlá ní kíchìn àwọn tó ń dáná níbẹ̀ mo mọ̀ yẹ kó wọ kitchen wọn but bọ́dá mi dé wọ́n láwọn làwọn instruct ọmọ ẹgbẹ́ kó bá wọn ṣe noodles nínú kitchen bọ́mọ́ mi ò gbọ́ o ó yẹ kẹ́ trust ìyàwó yín she kept on going and going she was on fire wọ́n lu ọmọ yẹn ẹ̀mí ọmọ yẹn fẹ́ gbọ́ bàbá ẹ̀ bá wọn bẹ̀ bọ́dá mi náà tún sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn ò gbọ́ ìgbà tó gbọ́ níyẹn bínú kẹ́rù tó kó kúrò lé. Àmọ̀kẹ́ kí ló na ọmọ ọlọ́mọ fún for God's sake kí ló na ọmọ ọlọ́mọ fún. ó mi rárá you need to talk to her tẹ́sí rẹ bá mi pe ẹ̀gbọ́n ẹ̀ lójú fún. Ah, kí ló tún fẹ́ pè fún kí ló fẹ́ pè fún ṣé bó ló dágbére fún ẹ kó tó kúrò nílé. ẹ mo kàn fẹ́ pè to fulfil all righteousness needs kí ni mo fẹ́ pè fún pé kíní fún mi náà ìwọ wá ni òde ń wò mí ò ṣe pé pé lórí fóònù ẹ fún mi ah, mo ní kó pè yín ojú ojú bàbá ẹ ṣó máa ní kí n má bọ́ ọmọ mi sọ̀rọ̀ ni bá ti pè kó gbé sápá bíi. mummy ah mummy ah. ẹ lólùmídé ẹ ṣé èmi lèmi pè ẹ tí wọ́n ń fèmí pegi mò ń pè ẹ bí kọkọ tẹbi kó má gbé àbí èmi ló ń kà lóhùn lórí fóònù èmi ló ń múṣẹ́rẹ́ lórí fóònù isn't it kí ni gbogbo òsì pálapàla ìgbà wo ni ìgbà wo la rí fìyẹn dé kátẹ̀lẹ́ ní ti ìṣẹ̀lẹ̀ mo ti pè é nìyẹn wọ́n á ti ẹ̀sìn gbé gẹ́gẹ́ bí ọmọ tí mo bí tàbí tó ní respect tàbí tí ìtórí ẹ̀ torí ẹ̀ pé màá orí ẹ̀ ò pé. Now tell me, Bolo, what? What? O wà Hey ayé? <laughs> Ẹ ṣé mi ò mọ̀ pé ilé ayé ló wà tẹ́lẹ̀ ayé mi tuti ti wà lẹ́yìn My friend Bolo wà nínú ilé ayé mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kó dá mi lóhùn kíkọ́ wá gbẹ́ mbẹ̀ sí i. Èmi ẹ kò burú ilé làpótí ń jókòó dédì ṣó ti gbọ́ wà délé wá bá mi. Ẹgbẹ́ ló fẹ́ Olúmídé. àbúrò ẹ ló ń ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi nísìnyí kí ló ṣe jẹ́ ẹ̀ẹ́n ẹ̀ẹ́n really. honestly o serious wo ìwọ jẹ́ ká resume wàá rí nǹkan tí màá fojú ẹ̀ rí. Kini? Cheke ni ẹkún máa tún lọ bẹ́yẹn. Ẹyẹ hmm, mi náà. Mẹ́kọ́ ni ẹ máa lọ. Amú ẹ̀. Bí a lò mọ̀ wípé ẹ máa fi ṣetán pẹ̀lú ẹ̀ lójú àti. Bí gbọ́dọ̀ jẹ́ kí n pè padà. Màá pè padà sí màá. mo ti ń pè látàárọ̀ igi kó gbé kọ́ ò ah, àbí kí ni ká ti pè gbogbo pálapàla ìlú apàlà yìí. mọ́mi honestly mo ti try nọ́mbà wọn lára ẹ̀ more than ten times wọn pick call mi èmi ò tẹ̀ wá mọ reason tẹ́gbọ̀n mi ò tẹ̀ ṣe wá gbé fóònù mọ́ bóyá ó dẹ̀ ṣì ń bínú ni. bínú pé kí ni talana talara ń ro ṣé ni mo dá gíbo ni <sighs> anyway ṣáà bá ń pè. mo ti gbọ́ màá pè wọ́n létà ṣàṣẹ pé ń sìn. Désiré pé ń sìn jàre wo ni pé ṣe bí fóònù nìyẹn lọ́wọ́ ẹ̀ just just call him. ṣé ọkọ mi. wàá pè é ń pè é pa. bímbọ́ jàre. ẹ ṣe gan ẹ ṣeun o a tún máa retí o. Thank you. kí ló rọ̀ kí ló ń ra níbo ni Toríọlá lọ. ó ti jáde. Toríọlá jáde ó dàbí pé àtiwá àtọmọ ẹ ẹ kàn máa ń dédé tọná wá wàhálà torí jẹ́jẹ́ lèṣù àjókòó ẹ lọ máa tapolé lórí ẹ rí wàhálà rí àbí torí táwọn tẹ bá ṣe àgbákò wàhálà ẹ máa mọ̀ wípé ẹ ní bọ́bẹ̀ torí mi ò mọbi títorí ọlá ọmọ ẹ mi ò mọbi tó fọmọ mi sí mi ò mọbi tó fi pamọ́ sí látànà. bíi ti báwo mà. bíi ti kìlà ni ti tàfà ábàlẹ̀ wà ó dàbí ó dàbí èpò rí yín ti gbálẹ̀ rí torí tẹ́yàn bá sọ̀rọ̀ burúkú sí yín sí ẹ máa ṣe bọ̀rọ̀bọ̀tọ̀ bìrìbìtì rádaràdà àtòṣì mo ní mi ò rọ́mọ mi mo ní torí ọmọ torí ọlá ọmọ ẹ ó gbọ́ mi omi pamọ́ òun sọ pé bíi ti báwo bíi ti kì í la gogoro mú ẹ ni òun mọ kéèyàn gbéyàn pamọ́ níbo ló gbọ́ ọmọ mi pamọ́ sí that is the question báyìí ni o tọ̀hún ni o wọ́n á dẹ̀ ṣàlàyé máa mọ ibi tí màá wá wọn sí ló bá tọ̀ ìwọ lọ sí. skul ọmọ tèmi lọ. ó dàbí ó dàbí mo lè gbé ẹ ṣépè mo lè gbé ẹ ṣépè kó mo lè ní kó rí hòhò bẹ́ẹ̀ ni ó náà ìpọ́nrí ò pé ṣé bá bí amọ ni ẹ́ ọ mọ ká bí amọ má rí ọmọ ẹ ni láàrin ìṣẹ́jú kan tàbí méjì mo ní mi ò rí skul oko ọmọ rò pé ṣé o fẹ́ kí ni kò ṣòfò skul ni bẹ́ẹ̀ ni torí ọlá lọ sí skul ó wo ojú mi ìwọ sọ fún èmi wípé torí ọlá ọmọ títí ẹ ó lọ sí skul skul ṣìwò lọmọ lọ tẹ́mi ò fi rọ́mọ tí mo bí ṣé ó dágbére skul fún ọ ṣé àwọn ọmọ tó jẹ́ pé orí wọn ò pé mọ̀ ọmọ tí wọ́n ṣe ń gbà míì ó dágbére skul fún wọ ó dàbí pé ó dàbí pé òun gbóyó. Gracias. Vamos kí ló sì kù ẹ fẹ́ kú mi kú àmójúbà kọ́ ẹ̀ ó dà ìpórí yìí ti gbálẹ̀ àwọn èké ìbídùn jatijàti àwọn èèyàn lásán ẹ fẹ́ kú mi kú àmójúbà mo wá ọmọ mo rọ́mọ àwọn òpònú àgbàlagbà kí dánidání ẹ kúkú mọ̀ èyí tó yẹ kẹ́ ṣe ọ̀dẹ̀. dadi mo ṣú ọ pé wàhálà ni mọ́mi bá wọn pépè yẹn fanta ẹ̀gẹ́ tàná ò tí ì tán lẹ́ I don't know why my mummy is hell bent on pé kí n máa fẹ́ ọmọ yìí kí ni nǹkan tó fẹ́ gbàǹdì ẹ̀ dáadé ni máa fẹ́ kò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀ o. mẹ́wàá máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ méjìlá máa tẹ̀lé mẹ́tàlá pàápàá máa tẹ̀lé ogún àṣẹlẹ̀ ọgbọ̀n àṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣé bí wọ́n ní ẹni tó bá lójú lójú tì ṣé ojú òtì ẹni dáa kí ni sójú òtí ẹni tí wọ́n fi lajú sílẹ̀ tó fi jẹ́ wípé ọmọ ọ̀ràn kíran tó wá láti tí ò níran tí ò lẹ́bí lásánlàsàn òun nìwọ fẹ́fẹ́ sórí ọlọ́run ò ní jẹ́ ṣé wọ́n fẹ́ gbọ́ èmi fúnra mi ò ní gbà gbogbo tó bá wá gbà ni màá wà fún un. mọ́mì. bẹ́ẹ̀ni kí ni. mọ́m. ẹ o fẹ́ lù mí ṣé o fẹ́ lù mí ni. ok ok. èmi mo kúkú bí ẹ kò sí kò sí tí kò ní tí kò ní ẹ máa ṣe èmi ni mo bí ẹ. àmọ̀kẹ́ àmọ̀kẹ́ kí ló dé gan sọ fún mi kí lọmọdé rà lọ́wọ́ ẹ̀ gan tí o sanwó tó fi di pé o hate ẹ̀ tó báyìí. ẹ má sọ bẹ́ẹ̀ mi ò hate ẹ̀ hate ẹ̀ torí kí ni ah, títẹ̀mí yé mi nà án ah, níbo náà ti ń ṣerú ẹ̀ tèmi yẹmi kò possible ni o kò kàn tiẹ̀ possible kò lè ṣe é ṣe láéláé láyé ọmọ àlè játijàti mò ń wíru ó ń wíru dios ìṣọlá kí lè máa jẹ báyìí. o ṣé mi ò tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ. ẹ dé nìyẹn kí lè máa jẹ kí lè máa mu kí lọ bá yín ṣe. mo ní mi ò jẹun kí ló dé. ẹ ṣe ní jẹun ṣe torí ọ̀rọ̀ kékeré tó ṣẹlẹ̀ yìí lè máa febi para yín lé lórí. ọ̀rọ̀ kékeré lọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ìṣọlá dẹ̀ ní yé mi lórí ọ̀rọ̀ tí wọ́n sọ. mi ò fẹ́ gbọ́n kankan mi ò fẹ́ gbọ́n kankan kí ló ṣe é ná. ìṣọ̀lá. pẹ̀lẹ́ o àmọ̀kẹ́. kí ló bẹ jẹ. wo wọn ní òròmọdé ò máa wòdì ìyá ẹ ló máa ṣá tó bá jẹ́ pé mọrú èèyàn tó jẹ́ ni kò ní máa ṣẹnu bẹ́ẹ̀ yẹn báyìí sọ̀rọ̀ ah. ah, kan tí ò dá ni jọ ń torí Ọlọ́run mo ṣáà bẹ̀ má bínú ah, má bínú torí Ọlọ́run bá mi bẹ̀ ìyàwó ẹ̀ náà kó má bínú. orúkọ tó yẹn chief àwa ò bínú eh, àti pé kò sí bí nǹkan kan ṣe jẹ́ o chief lọ́dọ̀ tèmi bákan náà ni gbogbo àwọn àjọ ọlọ́run. Ah, àfúyẹ́ lọ́wọ́ ara wa jura wa lọ. <laughs> ibi tẹ́ ń sọ̀rọ̀ lọ́wọ́ ti yé mi ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò mí mo kàn fojú jẹkùn ni mi ò lè pẹ́ràn jẹ eh. bẹ́ẹ̀ ni eh, ẹ̀yin ni kẹ́ bá ń bẹ mọ́ mi wá. ìwọ ni kò má bínú o jàre. ẹ chief báwo wá ni òun yẹn ṣe ń ṣe bá ṣe sọ. So? ah mò ń ṣe bẹ́ẹ̀ ah mò ń ṣe dáadáa bá ṣe sọ ẹ̀ náà ni mò ń ṣe mo dẹ̀ ń rí yàtọ̀ lórí bísínẹ́sì a dúpẹ́ fọlọ́run ọpẹ́ ní fọlọ́run a dúpẹ́ fọlọ́run wọ́n gan-an ni mo dúpẹ́ fún o ṣe gan-an ni o sì yànnà thank you very much ọlọ́run àtúbọ̀ wà pẹ̀lú wa mi ní gbàgbé ẹ láéláé ah, thank you very much ẹ ṣe chief o ṣe o sì yànnà ẹ ṣe. Uh, okay má wọrí ọ̀pá mo gentle. so want to drive. of course mi no mọ ni. ah no no mommy want shop àwọn náà lọ rán mi iṣẹ́. o ga ṣó of course hundred percent kẹgbà yìí. àwọn ọmọ àbí my mom mọ sí o. olómìdé ṣáà ní end relationship ìbáyé tó be mi ò lè fúnra mi lápá tension lórí ọ̀rọ̀ ọmọ mi o. sí ibi máa wọrí náà bí if i deal with you gbogbo ẹ máa rí bá ṣe fẹ́ kó orí má wọ orí adé òjì òní ah ṣé o trust me wọn ni ẹ kí lè ṣe ẹ. mílẹ̀ jọ gbogbo àyà mi lẹ́kùn ti ká. àyà wo ló ń ká sókè. ó mà serious gan ma ni. ṣé wàá rí èyí tó ń bí mi inú jù níbẹ̀ òun ni ti bàbá wọn you won't believe it pé ọkọ mi support wọn totally ó ń ṣe ọwọ́ nìkan ló fi sí ọ̀rẹ́ mi ó tún kẹsẹ̀ sí okòrí sí yes. Ah, ah, òun mi nìyẹn understand èmi rò pé ó yẹ ká pẹnu pọ̀ ká pa ohùn kan pọ̀ ká fi tọ́mọ lóhùn kan tẹ́mi bá ń sọ tọkọ mi bá ń sọ ó ṣeé ṣe káwọn ọmọ yẹn wò pé àbí kò sọ náà bẹ́ẹ̀ ni tí dádì àti mọ́mí ṣíṣe you understand me ọkọ mi ń jẹ́ kí n máa rí wípé òun wà pẹ̀lú wọn ni láyé kò lè possible àwọn ẹni àìjírí ẹni àìjíkò ìyàwó ṣàgbàfọ̀ ọkọ ṣe gardener téèyàn bá fi lè fẹ́rù family yẹn pẹ́rẹ́ òṣìṣẹ́ atálúwẹ̀ pa ni nígbà tí o bá rọmọ sẹ́nitọ̀ lẹ́wọ́ ò fẹ́ o ò rí dókítọ̀ o ò rí lọ́yà engineers àwọn education àwọn èèyàn tó ṣe é rí tó yẹ pé wọ́n á lè pè kó tiẹ̀ fọmọ politicians kan ó tiẹ̀ sì pẹ́ mi torí irúwa ìta bá fẹ́ débẹ̀ gbogbo owó tá a níta ìṣiṣẹ́ yìí báwo la ṣe fẹ́ front ẹ̀ báwo la ṣe fẹ́ show ẹ̀ ṣebí torí àwọn àwọn ọjọ́ báyìí náà ni torí mi nígbà o. ọ̀rẹ́ mi ṣo ti land. ti land. wo. O kókó o. ọlọ́run mo tún ṣe kókó báyìí. o ṣe ṣé orí tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ń ṣẹlẹ̀ ó ní furu wọn lára bẹ́ẹ̀ ni eléyìí tí olúmídé fi ń rí ẹbí alátakò ẹ̀yẹn ò ní láti fún wọn lára wàá fi ọ̀rọ̀ wọn ṣe erin kárẹ́lé owó àjọba. erin kárẹ́lé bẹ́ẹ̀ ni nọmba one wàá ti rí i pé irú wọn yẹn wọn ò lè ní èèyàn gidi kankan lára ẹ kí ló wá yọra ẹ lẹ́nu fún o ìwọ náà wàá máa play along pẹ̀lú wọn ni wàá lọ ti gbà ó ti gbọ́ wàá wá fa ọmọbìnrin yẹn mọ́ra ìyẹn mojú yín torí ọlá torí ọlá thank you wàá wá fà á mọ́ra wàá fi mọ àléébù ara ẹ̀ wàá wá fi mọ àléébù àwọn fámìlì ẹ̀ náà ibẹ̀ yẹn gangan gangan ni wàá gbà wọlé sí wọn lára o ìgbà yẹn ni bàbá olúmídé àtọlúmídé wọn á wá mọ̀ wípé no go area ní gbogbo ẹ̀ bá ṣe máa ṣe nìyẹn hmm, ah, ah. o ní láti gbéra ilé mi gbóná ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò tó nǹkan tá a máa lọ àdá sí. Hmm, kò lákàyè ọ̀rẹ́ mi ohun tó wá ń sọ ń ni wípé orúkọ tá a bá máa sọ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni inú ẹni báyìí ló máa gbé ìwọ náà wàá fẹ̀jẹ̀ sínú. No wá tú funfun jáde ah, wá ló ti yá kí lẹ fẹ́ kí n ṣe ṣébi tó fẹ́ lọ nìyẹn ó ti tẹ́ mi lọ́rùn pẹ́pẹ́ burú yẹn wàá fi bayé wọn jẹ́ ah. dúpẹ́ ò dáa thank you so much darling mo mọ̀ ṣé nígbà tọ́rọ̀ yẹn ti ń bọ̀ dà mo ní jẹ́ kí n pè dúpẹ́ torí mo mọ̀ pé nígbà tá a bá jọ máa sọ a níbi tá a máa forí ẹ̀ tì sí ẹ bó dẹ̀ ṣe sọ yìí náà dẹ̀ ti dá that's exactly what i'm going to do ṣé ọ̀rẹ́ mi ṣé wà wá mọ̀ kàn báyìí torí bó ṣe sáré wọlé bẹ́ẹ̀ pé irọ́ bó ṣe kà mí lára ni mo ṣe pè é yẹn kí ló fẹ́ kí ló fẹ́. ẹ chief mi ò mọ bí tiẹ̀ ṣe máa ṣàgbékalẹ̀ àmọ́ ṣá let me just say it anyway kò ṣe pé mi ò fẹ́ kí Olúmídé marry of course I want him to marry ah, and I want the best for him èmi rò pé bóyá ohun tí òbí bá bọ́mọ sọ ló yẹ kọ́mọ gbọ́ tá a bá sọ pé báyìí ni èmi rò pé wọ́n á respect wa you know the respect will be there that nǹkan táwọn òbí mi fẹ́ náà ni màá bá wọn fẹ́ nǹkan tèmi rò nìyẹn èmi ò mọ̀ pé ayé ti yí padà ayé ti dayé bó bá ṣe wù mí ni màá ṣe lò anyways torí ìdí èyí mo fẹ́ yọ̀ǹda kí olómìnira àti torí ọlá kan fẹ́ra wọn. Hmm. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ń sin ni inú mi dẹ̀nu pé o ro àròjinlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn àmín èmi pàápàá kì í ṣe pé bóyá mi mọ tí mò ń ṣe nǹkan tí mo kọ́ ń rò ni pé àbí nǹkan mi wà ń bẹ̀ ni ah, ah, kí ló dé tó takú tọmọdé ìbáyìí but now tó ti yẹ tó dẹ̀ ti ṣàlàyé inú mi dùn sí i àdúrà la máa fi tì fún wọn bí kọ́lọ́n kò ṣe wọ́n lọ́rẹ̀ ara wọn kálẹ̀ má kábàámọ̀ ń bẹ̀ that's all. ṣe máa wá sùn. mo ń bọ̀ máa jẹ́ ni. kí ló tẹ́fẹ́ jọ́ ìmí tẹ́lẹ̀ wá sùn sí. kò sí nǹkan tó ṣẹlẹ̀. ṣé ń bọ́ṣọ ni. ẹ má pẹ́ o má pẹ́ tí wọn náà bá dẹ̀ ti sin mọ́mí ẹ̀ kó tètè padà o. ok dadi. Ah, ẹ jù ẹ jù ẹ jù ọ̀dà mi ló dé yìí. Hmm. káàbọ̀ mà. bó o ní nǹkan ẹ pẹ̀lẹ́ ah, ọmọ Toríọlá ìyá ah. Toríọlá ṣe ìṣepẹ́ ń jáde ṣá. rárá o kò jáde èmi ni mò ń jáde mo kò fẹ́ kó sinmi díẹ̀ ni. oh that's fine fantastic torí mo máa ní ìdòwú tó bá padà dé Olúmídé wà nílé mo wá fẹ́ kó bá mi keep company ṣé yọ̀ ẹ nà ó mọ̀ pé awóráwo àwọn ara wọn náà mọ̀ wọ́ ara wọn bí mo ṣe wà yí òkè ni mò ń lọ bá dẹ̀ ti dókè mi fẹ́ wà lájàre fẹ́ mi mi káwọn méjèèjì kọjọ wà bẹ́ẹ̀ kọjọ máa bára wọn ṣeré ẹ má pẹ́ tó bá ti sin mọ́ mi o kó máa bọ̀. Ah, ọ̀gá ojú ẹ̀ lọ àwọn ojú ẹ̀ gúrégé yàtọ̀ lẹ́ni torí ọlá o ọmọ torí ọlá ẹ pẹ̀lẹ́ ìyá torí ọlá ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà má pẹ́ o mm, ó dà kò burú ó jàre oníkálukú àbítí ẹ lára ta ni oníkọ̀rọ̀ kó wá wí gbogbo ohun tó ń ṣe ní kọ́lá yé kọ́lógún kọ́lá fi ṣe ta ni oníkọ̀rọ̀ kó wá wí o. <laughs> àfi bẹ́ẹ̀ ni pé mò ń lálàá ni olómìnira tó bá rí bẹ́rù ṣe bà mí nígbà tí mọ́mí sún mọ́ mi mí mm. pé kí n wọlé ni in fact anybody tó bá rí èmi mọ́mí àti dáàdì nígbà yẹn wọ́n ti mọ̀ pé ẹ̀rù ń bà calm down kí ló dé you are hyping things too much kí ló ń tọ́ àti sọ òun tọ́ àti sọ pé òòṣà ni mọ̀mísí mi àbẹ̀fẹ́ sọ ọ́ òòṣà eh. àbí kí ló ń tọ́ àti sọ. ìwọ ló ròyìn ẹ o òòṣà ni wọ́n láyé ara wọn. Hmm. oh for real òòṣà ni mọ̀mísí mi mm-hmm. wait òòṣà ni mọ̀mísí olúmídé as in òòṣà ni mọ̀mísí <laughs> oh fantastic mọ́mí náà ló ń bọ̀ yàrá kó sọ lójú wọn stop now ah, me, láìgbé ṣe máa ṣe eré pàìtì. aṣọ òtí ẹ lé ẹrú ti bà á babe let's go to my room Joe. let's go. which room èmi ò o ṣé mi tó dẹ́ pé àpá ọjọ́ sì ṣì wà lára mi kí n wá lọ́nu ilé tán kí mọ́mí wa tún dé bá mi bẹ̀ kọ́ wá lù mí má kó bá mi mi ò lọ. why you vex me don't sọ̀rọ̀ to the past now why you talking about this now eh, mọ́mí ló free wa kájọ wa. a ní mi ò lọ ṣe ah i don't want to go. Okay, you know what this is it sleep see i'll protect you i promise mm, nothing is gonna go wrong just you. ìyá olúmídé fúnra ẹ ti gbà pé bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn pé olúmídé àti toríọlá wọn máa fẹ́ra wọn. àwa ni mi wàá fẹ́ ká fi falẹ̀ hmm, torí tó bá ti ń yá kò kí n pẹ́ mọ́ ẹ̀yin ni kẹ́ ẹ mú ọjọ́ tá a máa lọ mọ àwọn èèyàn yín. Ah, hmm. chief èmi mọ̀ pé kóyákóyá bẹ́ẹ̀ ni abáwọn ah. máa lẹ̀ ṣe ẹ̀ tí. ẹ ẹ ẹ ẹ ẹ ọmọdé fẹ́ sọ yìí ó yé mi dáadáa wò ó five hundred thousand ló wà níbẹ̀ ah, five hundred thousand owó kíni. Ah, wọ́n ní ká lọ fi ṣàrẹ́ńmẹ́ǹt lẹ̀ lọ́dọ̀ wa káwọn tó bá máa ń wa. ìwọ ò dẹ̀ ṣàlàyé fún wọn. mo ṣàlàyé fún wọn mo láàkì ń gbàrú owó bẹ́ẹ̀ lọ́dọ̀ wa ebi ah. owó ikú wa bá ṣe mu mo ló fi hàn rí mo sọ fún wọn. ara nǹkan tí mo máa ń sọ nìyẹn tó bá yá ẹ sọ pé mò ń bínú tó bá yá ẹ ní mò ń pariwo ṣé bẹ́ẹ̀ ni tó bá nínú náà ló máa bínú báwo ni mi ò ṣe ní bínú ẹ rí pé gbàràgà ti wọ̀ nígbà tẹ́yìn tẹ lówó lọ́wọ́ tẹ́ ẹ pòun tí ò ní tẹ́ ẹ fún lọ́wọ́ tó kọ̀ sí yín lọ́wọ́ ẹ what audacity why tí kí ló gbójúlé ẹ ìwọ ọlọ́dẹ rẹ̀ dẹ́ nìyẹn náà ṣẹ̀dẹ̀ níbi tó ń bọ̀rọ̀ lọ àìfàìmọ̀ kí wọ́n má fojú wa rí rẹ́dẹ̀rẹ́dẹ̀ ìjọ tàbá lọ yìí. àmọ̀kẹ́ ojú wọn rí rẹ́dẹ̀rẹ́dẹ̀ sórí jẹ́ àfi sílẹ̀ jẹ́ kàn ṣe nǹkan bó ṣe tẹ́ wọn lọ́rùn. ojú tiwa máa rí rẹ́dẹ̀rẹ́dẹ̀. ojú wa ò ní rí rẹ́dẹ̀rẹ́dẹ̀ ṣebí kákan lọ́mọ àwọn èèyàn wọn ni kódẹ̀ tó díjọ wedding gbogbo lapsis tá a bá bá ń bẹ̀ á máa correct ẹ̀ kó ju bẹ́ẹ̀ lọ. anyway ẹ jẹ́ kí èmi kan gbà tí ẹ ló kí nǹkan kan tí ẹ gbà tí mo dẹ̀ hó pé wọn ò ní ṣe bí mo ti rérò pọ́n máa ṣe èyí tó dẹ̀ ṣe yẹn tó kọ owó sí lọ́wọ́ yẹn ọlọ́wọ́n ẹlẹ́dẹ̀ yọ wípé mi ò sí mbẹ̀ torí mi ò ní wà lórí ìdúró kẹ́ ẹ̀ kówó fún kó sọ pé òun ò fẹ́ ohun tó gbé mi ohun tó gbé mi yẹn ó máa sọ fún mi torí ilẹ̀ máa ga jù lọ. àmọ̀kẹ́ ó le tó bẹ́ẹ̀. Ah, bó o ṣì gbéraga ó jù bẹ́ẹ̀ náà lọ ni. kò gbọ́ nǹkan tí mo sọ fún un ó ti gbọ́. dáadáa débẹ̀ sí àwọn ọmọ ojú wọn máa ṣolú ẹ̀ bẹ́ẹ̀ pé kàkà yóò máa dì níbo sí ibò kí ló ṣẹlẹ̀ máa ṣe pé bó wa lọ́la àìdúpẹ́ ara ẹni jọ tá a bá máa wo kábíyèsí lóòrèkóòrè ṣé àwọn aráàlú ni àwọn afílẹ̀ kan máa wo àlàáfíà wọn ni. bẹ́ẹ̀ni náà bẹ́ẹ̀ni you are very right ẹ ṣe. ọba lọ́la lọ́wọ́ fi ọkàn rẹ balẹ̀ kò sí nǹkan kan tí yóò ṣe kábíyèsí ikú ìpẹta lójú ran òjòjò lásán ní ṣe kábíyèsí atátuntológbò agbórakò báyìí ni tọ̀gà tọgbọ́ ah. ogún ọdún lónìí gbọ̀ngbọ̀n lòkè òkè gbẹngbẹ ni wọ́n kàn balẹ̀. Mm, kò jẹ́ bó ṣe jẹ́ àwa ti fẹ́ mọ̀ ọ́ lọ a tún mọ̀ padà wá wo baba lọ́la. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ó dáa kábíyèsí. àbórí eré bẹ́ẹ̀ dúnlẹ̀ mm. ọ̀dọ̀ lẹ̀. tán. olórí. fẹ́ máa lọ. Ah, ah. Hmm. ṣé kíákíá bẹ́ẹ̀ yẹn dé ni. Ah. màá padà wá wò wọ́n sẹ́. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ má pè kẹ́ fi padà wá wò wá. padà wá wò yín àbí padà wá wò kábíyèsí. àti kábíyèsí àtẹ̀mí ṣé bẹ́ẹ̀ yẹn lè làwọn méjèèjì. ìwọ náà sọ bẹ́ẹ̀ ó ah, ah. má jẹ́ pé nǹkan kan ti ṣe kábíyèsí o. Eh, ọlọ́run ò ní jẹ́. ẹ kí n pè padà nù. n tún pè mí sínsìn òun náà jẹ́ tún bímọ. Ah, ṣé ká máa lọ síbẹ̀ ni. n tún àìlẹ́kùn sí náà ní ká ṣe báyìí jẹ́ kí èmi nìkan dá lọ kí wọ́n dúró. o oh, ṣọ. kò ní dáká méjì bọ́ sí ọ̀nà lóru yìí. o tọ́ ni. jẹ́ kí èmi lọ. mo dà bí aṣọ ẹ̀ lọ́ṣọ ọkùnrin ṣe kábíyèsí lábàá ní ọ̀rọ̀. ẹjọ ẹ máa wọlé bọ̀ ẹjọ ẹ ṣàánú mi ẹ máa wọlé bọ̀ ẹ máa wọlé bọ̀ ẹ máa bọ̀. ẹyẹ ìjọ tó yọ lọhùn kí ló dé ẹ ah, ah, lè pè mí gbé jàyà bẹ́ẹ̀ yẹn mo tún gbé yín padà ẹ gbé ah, mo débi báyìí sí mo ní pé kò sí kankan tó ṣe kábíyèsí kí ló dé gan. bàbá ọkọ mi. ta ni bàbá ọkọ yín. bàbá ọkọ mi ẹ ṣàánú mi ìjọ tó. ẹ jẹ́ dìde kó má bàa yín báyìí ẹ jẹ́ dìde. ẹ ṣàánú mi ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣíjú àánú wò mí bàbá ọkọ mi ìjọ ẹṣin nǹkan tí mò ń béèrè lọ́wọ́ yín látọjọ́ ẹjọ́ ẹ ṣe fún mi ìfọ iye kan yẹn náà ni ẹjọ́ ẹ ṣe àwọn yẹn ṣe fún mi. torí ẹ lẹsẹ pèmí àbí tẹlẹ mọ pé mi ò lè gbọ́ pé kankan látàfin kí n má máa sáré bọ̀ ẹjọ bí mo ṣe wáyé tó bá jẹ́ pé mi àti ìyàwó mi lájọ wá ń kọ́. ọba lọ́la mo ti mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ yìí nìkan náà lè máa wá ni mo ṣe ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ah. ọba lọ́la ọba lọ́la ẹ ràn mí lọ́wọ́ ìṣòro yìí fún mi ẹ ràn mí lọ́wọ́ ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí tèmi gbé láàfin ṣé mo pé mi ò tí ì bímọ kankan fún kábíyèsí kábíyèsí ló dẹ̀ ti sick by tá a bá lọ rò bóyá sickness lásán ni tó bá lọ ṣe bẹ́ẹ̀ tó lọ dán lọ́jọ́ ń kọ́ ọba lọ́la kí ló fẹ́ jèrè mi nínú ààfin yìí kí ló fẹ́ jèrè mi ṣé wọn ò ní lé mi jáde báyìí ẹ ṣàánú fún mi ẹ ràn mí lọ́wọ́ torí ẹ ni mo ṣe ń bẹ̀ yín tèmi àti yín bá ti jọ ń fẹ́ra wa láti sìn ó máa lè rọrùn fún mi ó máa easy fún mi láti dolórí yín ẹ máa lè ṣú mi lópo ẹjọ́ ẹ ṣàánú mi. kí lè sọ sí òdùn lẹ́nu yìí mọ́ ẹjọ́ tó yọrọ tó bá bọ́ sí tọ́lọ́jọ́ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ah, ìyàwó ti tẹ̀mí kọ́ kí n pátì kí n sọ yín lópo ẹ fọ́ nìgan. ọba lọ́la nǹkan kékeré nìyẹn kò dira wọn lọ́wọ́ rárá o. lọ́dọ̀ tí yín ah. ẹ wọ jẹ́ kí n sọ kíní kan fún yín n tẹ́ ń béèrè yẹn mi ò lè ṣe ah. kí ni ká ti gbọ́ pé mo bá ìyàwó bàbá ti tèmi ní àjọṣepọ̀ tí ò kì í ṣèyàn lásán ó ti di ọba aládé. ọmọ ọba ní ọba lè nù. ẹ ṣe ìkà ni mi ò lè ṣe o ẹ wò mí dáadáa kò sí nǹkan kan tẹ̀lé ṣe mi ò ní ṣe. ọba ló lẹ ṣàánú mi ọba ló ọba ló àmọ́ a dúpẹ́ o ipe hmm. àtẹ̀wá bá kábíyèsí lójú oorun ah, ah. Ah, ọpẹ́ lani àmọ́ nígbà tí ara kábíyèsí ti wá yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o hmm. mo fẹ́ wá da lábàá pé ká sọ pípadà wá wa dìrọ̀lẹ́ àbí kílẹ̀ mo wí. kò wá ní dáa ká sòsà lódò kí làbẹ̀làbẹ̀ ó mọ̀ mọ̀ hmm. ẹ jẹ́ ń yọjú só lórí ìbíwù mi kán lè mọ̀ pa wá àbí ẹ ti ní mo wí. Eh, ọ̀dà àbáwọn òwú ìdá ẹ jẹ́ ń súré lọ. Eh, ìyálòde kọ́ wá jẹ́ ọmọ pé àwọn olóyè tó kù náà wà níyìn o. ó dáa kò burú. kí lè lè. ìyálòde. ìyálòde. ọ̀bùn yìí sì ń fẹ́ tọ́ àwọn ọmọbẹ̀ máa mú ẹran àfijù tèmi jẹ níbo ni wọ́n ti ń ṣerú rẹ̀ àfírá ẹ dá padà. kábíyèsí lóòótọ́ ọba balẹ̀ ló gbogbo àmọ́ olórí ìlú mi ẹ̀rù ṣáàtì wa. a sì kì í ṣẹ̀rọ àpékálé ọ̀gá kì í ṣẹ̀rọ àpáta àmọ́ táwọn méjèèjì bá jẹ́ ń jẹ ọ̀ṣà wọ́n bọ̀ ọ̀ṣà lọ níbí wọ̀n mi ó dẹ́rọ̀ ọ̀ṣà ó dẹ́rù ọ̀ṣà lónìí ẹ mú kí ní ìwọ gbọ́dọ̀ ẹ mú wọ gbọ́dọ̀ ẹ mú wọ gbọ́ ọ̀ṣà. kábíyèsí o. ètò ìlú rẹ̀. ìwọ adéwìmí tán adéwìmí tán ìran ìgbín kan ò ní rìn kó pàdé aláàbò. kábíyèsí kábíyèsí kábíyèsí ẹ má ṣe pé gbogbo tí ń bẹ lẹ́nu yín pátá àṣẹ ni gbogbo tẹ́ ẹ bá sì ti sọ àṣẹ́gun àti pẹ́yìn gangan ní gbákejì òòṣà ẹ mọ̀ sí pé. bẹ́ẹ̀ ni níwọ̀n ìgbà tí òfin àtìjìyà wà fẹ́nikẹ́ni tó bá wúrú ìwà tó bá lọ́la wù ní kò nílò kẹ́ ẹ tún máa ṣépè mọ́ kábíyèsí. ìpátá pọ̀gbẹ̀rì ẹ mọ̀ pé à lè pamọ́ bẹ́ẹ̀ pàápàá gbogbo àti mọ̀ pé ọba rùn lórí adérímitán. bẹ́ẹ̀ ni kábíyèsí ètè ìbúrẹ́ ibi tá a sọ̀rọ̀ lẹ́ ó yẹ mi dùn náà lọ adẹ́rìnmí tán láti òní lọ ìgbé ayé ẹrú lọ́ mọ̀ gbé ìwà ẹrú lọ́ mọ̀ ìṣẹ́ ẹrú lọ́ sì mọ̀ ṣe ewúrẹ́ rẹ tó kéré jù gbọdọ̀ ṣẹlẹ̀ yìí mọ́ títí tásìkò àtijọba rẹ yóò fi tó. àṣẹ́dùn kábíyèsí o kábíyèsí o. kí ló ń bẹ̀ mí fún jọ sọ fún mi nǹkan tó ń bẹ̀ mí fún gangan ṣé bó dẹ̀ ti ṣe nísìnyí ojú ẹ̀ sì já ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀dí ló fẹ́ kí n jẹ yẹ ah! kí n wá fi ẹbí àti ara mi sílẹ̀ kébì àtọmọ mi ká tẹ̀lé lọ sílùú tí yà á bọ̀ tẹ́lẹ̀ adẹ́rìn mi tọ́ ìkà mà ẹ o ìkà ní ẹ mo yín wù mo kúra pẹ̀lú orúkọ ọlọ́run ètè lórí òbí wọn mi lò fún mi ètè lórí òbí wọn mi lò fún mi wọ́n ṣe nǹkan tí mo fẹ́ ṣe irọ́ mi ò parọ́ nǹkan tó wù ẹ́ láti ṣe nínú ẹ̀ òun ló ṣe ọlọ́run bá gbọ́ mi ò. ṣé bọ́dẹ̀ tí wọ́n ṣe tó báyìí ó ti ṣe ń tọ́ ó ti fi kó bá wa. jọjọ jọjọ ah! ọlọ́run fi bẹ̀. kí ni mo ṣe fún ẹjọ́ sọ fún mi kó tí má ṣe fún ẹ tó fẹ́ kí n bẹ̀bẹ̀ kí ni tó sọ fún mi kí n bẹ̀ adéríbi sọ. jọ torí Ọlọ́run Ọlọ́run fi bẹ̀ jọ torí Ọlọ́run jọ jọ jọ jọ. Ọbalọ́lá sọ̀mà pé tó ọjọ́ mẹ́ta tó ti wà lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ àsìkò tó fún ọ láti tẹ̀síwájú ìrìn àjò rẹ. ṣé mo ṣẹ̀yìn ni hmm. ah, eh, eh, àbíyàwó mi ló ṣẹ̀yìn àbọ̀mọ́ mi ẹ sọ fún mi. ọbalọ́la ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tí ọba wò dáadáa gbogbo àwọn ọmọ àkọ́fà tó wà lọ́dọ̀ mi gbogbo ohun tí wọ́n máa ń rán wọn èèlè rán wọ́n torí pé a kì í rí orí adé fín. ìwọ́dà gbogbo bí ọba wa bára rẹ mo fẹ́ ọ fi ìwà rẹ̀ lẹ̀kún ìwà rẹ̀ sí i gẹ́gẹ́ bó o ṣe ní ìtẹ́lẹ̀ má jẹ́ káyé ó mọ bó o ṣe jẹ́ má jẹ́ wọn ò fura sí ọ rárá hùwà bí ẹrú bí ẹ̀gbẹ́ bá kàn ọ́ faramọ́ torí ọjọ́ iwájú rẹ̀. ọba lọ́la ẹ akọ́gi ìsojé mo kọ́ ọ nífà kan ti gbàgbé rántí òsẹ́bílẹ̀ ni òsà tàlábì ọ̀tá gbalẹ̀ ìrìn gbalẹ̀ ọ̀nà gbá kẹ́kẹ́ mọ́yẹ̀ adìyàfẹ́lẹ́kù olóhùn ó deku wọ́n ní wọ́n má deku àwọn ọmọ àdẹ̀gẹ̀rẹ̀ ń bẹ lọ́nà ọmọ eku ni wọ́n pa ayé ò ní mú ọ. mo fi ọ sùúrù o ìyìnlẹ̀ fẹ́ káyé ó tẹ̀ ọ pa ọgbọ́n tí mo wí. ọba lọ́la. ìrìn àjò yìí ló gbé wa dọ́dọ̀ yín ṣé wàá rí i nígbà tí Olúmídé àti Toríọlá tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fẹ́ wọn ló pè mí láti ló ń bíbá pé kábíyèsí ti wàjà tèmi náà dẹ̀ rí àpẹẹrẹ lọ́dọ̀ mi lọ́hùn ṣùgbọ́n mi ò tú ẹrú tó ń wọ ìlú ìwá tí ò bá ṣe pé ìlú ránṣẹ́ pè mí ṣe wá rí àsìkò tí ìlú fún mi pé kí n padà sínú ìlú òun ni mo fún yín pé kẹ́ lọ́ọ́ mọ àwọn èèyàn wa ìdí nìyẹn tí gbogbo ayẹyẹ tẹ́ ẹ rí yẹn tó ti ṣe gẹ́gẹ́ ẹ ẹ kú ìjókòó gbogbo ilé ẹ̀yin ìjòyè mú kí yín o ẹ kú àlejò wa hmm. ẹ pẹ́ fún wa lágbára Ọlọ́run ọba lọ́la olórí mi ò tiẹ̀ mọ bí n bá ṣe bẹ̀rẹ̀ torí ọlá ọmọ mi mi ò mọ bí n bá ṣe sọ ṣe rí èèyàn burúkú ló bèèyàn rere jẹ́ o hmm. kẹ́dẹ̀ máa wo ọba lọ́la olórí mi ò ṣèyàn bẹ́ẹ̀ o èèyàn jẹ́jẹ́ ni mí àbí ọkọ mi má sọ̀rọ̀ ẹ lọ. Oh. èèyàn jẹ́jẹ́ ni. mi ò ní wàhálà kankan rárá nígbà tẹ́yìn ti wá délé wa yẹn èmi ò tiẹ̀ mọ̀ ẹ̀ tiẹ̀ fún mi gbọ́ rárá ìwọ ọmọ mi torí ọlá yìí kí ló máa ní pé kí má máa ní pòkè kí dírẹ́bà máa gbé lọ sí skul kí wá nǹkan kan fún ọ náà kó máa ṣe kó máa ṣe lọ síwájú ṣe lọ sẹ́yìn eh? tiẹ̀ ti lè jẹ́ pé lè wá tóbi kò tó yìí. kò tó yìí. ẹ àmọ́ yàrá tó wà ń bẹ tó mẹ́fà. ó pọ̀ ó pọ̀ jẹ́. kí wá ló dé tó lórí ìlú mẹ́yọ kan. kí n gbà tó kí la kí la mú wáyé. Mm. ẹ kí la mú wáyé kí la fẹ́ mú lọ máa fún lórí lẹ́yọ kan àjọ máa ṣe wọlé wọ̀de irú ẹ̀yin náà tẹ̀dẹ̀ ìjọba lọ́la yìí ẹ ti jẹ́ kí ọkọ mi mọ̀ ó ní bá ṣe máa jọ máa ṣe. bẹ́ẹ̀ ẹ mú say that ẹ ṣe rí ẹ kò tiẹ̀ dáríjì mi ni o ẹ jẹ́ Hmm. Eh, ẹ̀yin ẹ wá wò sí ọmọ mi tó wá mú yàwó ní ọlá nítorí ọládẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́ wọn àbí báwo bí bẹ́ẹ̀ ṣe wà yẹn kódà ọ̀tí ẹ̀ ti dán ọmọ mi ọmọ dáadáa ni ọba lọ́la olórí àjọ máa máa ṣe wọléwọ̀de ń sìn gbogbo tó bá kù tẹ̀fẹ́ kì í ṣe ẹ̀kan tí ẹ sọ fún mi eh. eh, ẹ̀ṣẹ́ rí kọ́lá ranlá ó máa ń dùn mọ́ mi nú o. ẹ̀yà wa gbogbo ń tẹ sọ láti gbọ́ èyí tẹ sọ àti gbọ́ kẹ́ má wulẹ̀ dá àwọn olóyè dúró ṣé o ti yé yín. àdúgbò <laughs> ẹ ẹ wo onílẹ̀ mọ̀ pé mo máa kí tí ń pájó bàtà abádé gbàgede ah, èmi lòkò tó fi jó gbàràdà. sáà o bá ń gbọ́ pàkìtì tipa pàkìtì tipa. <laughs> wo abọ́lé ń bà ń bà ń bá yí báyìí ń bá yí báyìí ń bá yí báyìí ń bá yí báyìí. ìkànnì ọ̀rọ̀ wà mí. Ah, ah. àbíyèsí o kábíyèsí o. ẹ ṣe mo ẹ dìde ẹ dìde ẹ dìde orí adé àgbè yìí. àṣẹ. lásìkò tèmi ìlú arójú. àṣẹ. ìlú aráyè. àṣẹ. ìlú akébi eku. àṣẹ. ẹyẹ akébi ẹyẹ. àṣẹ. ọmọ èèyàn afọhùn bí ọmọ èèyàn. àṣẹ. <laughs> gbogbo apátápátá làmàrí bá ti ṣe làmàrọ̀nà nígbà. àṣẹ. ẹ wo ẹ má jẹ́ àdáhùn yànjú púpọ̀ ẹ jẹ́ ká yọjú sí wọn ní gbàgede. ìjọ bọ̀ ó yẹ wọn jọ pọ̀. ìgànnà òkèlè bàǹbà tí bọ́ọ̀lù ọbẹ̀ lẹ́rù eré bẹ́dùn nílẹ̀ ó dọ̀lẹ́ onígá kò ní gò ẹ ló ní ohun tó ní ta ni ó mọ̀ ìyàtọ̀ tó wà láàrin òtòṣì àtolówó. bígádà bọ́mọdé ò mẹ́wẹ́ bọ́mọdé ò mọ̀wé ṣe là ń mú ọgbọ́n mọ̀wé mẹ́wẹ́ ọmọdé tó dẹ̀tẹ̀ adágbó gbé ọ̀rọ̀ sísọ ní fìtílà àfitínà bá kú o. ìgànnà òkèlè bàǹbà tí bọ́lọ̀ bẹ̀lẹ̀ rẹ̀ eré bẹ́dùn nílẹ̀ odọlẹ ọmọdé onídà òní tí òun òwe ló ní ohun tó ní ah. ta ni ó mọ̀ ìyàtọ̀ tó wà láàrin òtòṣì ìyàtọ̀ lówó bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìgàtà ọ̀wọ́n irin ní mú abẹ́rẹ́ wọ̀nà ọ̀wọ́n omi ní kèrègbè sọnù lódò àwọn iyọ̀ á sọ bẹ́ẹ̀ dátẹ́ o ẹni lẹ́bọ lẹ́rù yóò fẹ́ bọ́júra. ìgàdná ìgàdná òkèlè bàǹbà tí bọ́lọ̀ bẹ̀lẹ̀ ọ̀rọ̀ ṣe sọ ní rìbẹ́là nílẹ̀ ọ̀dọ́lẹ̀ onígá kò ní go ẹlọ́nìhùn tó ní o ìyàtọ̀ tó wà láàrin òtòṣì àtolówó. ọ̀rọ̀ tó lè so kò láwẹ́ adìyẹ òkòkò níyẹ kò lè fò lánìhùn tán kan oníwò ẹṣin búrakútà alágbẹ̀dẹ kò ju lé ara o.